ní gbogbo ibi tí ẹ bá ti ń wò mí mo kí yín kú òwúrọ̀ mo kí yín kásán mo kí yín pé ẹ̀ka lé mo kí yín ní ti ológun mo kí yín with full respect ẹ jọ̀ọ́ mo fẹ́ gba àwa làgbà orílẹ̀-èdè nímọ̀ràn ọ̀pọ̀lọpọ̀ wa gbogbo ẹ̀yin bàbá mi nínú iṣẹ́ ìránṣẹ́ gbogbo ẹ̀yin màmá mi nínú iṣẹ́ ìránṣẹ́ gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n mi àbúrò mi ẹ̀yin tẹ́ síwájú wa àbẹ́yìn tẹ́ ṣe ń bọ̀ mo kàn fẹ́ gbà wá níyànjú mo ń bẹ̀ wá lórúkọ Ọlọ́run alààyè lórúkọ Ọlọ́run ọba alààyè ọba tó dá ayé tó dọ́run tó dókè tó dálẹ̀ tó dọ́gun tó dá ogun pátápátá tó wá fi àwọn ènìyàn jọba lórí ẹ̀ mo ń bẹ̀ wá lọ́rùn bí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mójútó iṣẹ́ ìpè tọ́lọ́run pè wá sí ṣé mọ̀ wípé àwọn ẹni tí a pè ọ̀pọ̀lọpọ̀ ẹni tí a pè ló ń ba iṣẹ́ ìpè jẹ́ tẹ bá rí àwọn tí wọ́n pè tí wọ́n ní content kan nínú kọ̀ńténà wọn kódà tí wọ́n bá nà wọ́n wọn ò ní fọhùn ṣùgbọ́n torí pé àwọn tí a pè tó ti jẹ́ àsáwọ̀ ẹ má yẹ kí wọ́n ba iṣẹ́ ìránṣẹ́ gbogbo àwa tí Ọlọ́run bá pè ẹ má yẹ kán bàjẹ́ mo ń bẹ̀ gbogbo àgbáyé ìjọ nísìnyí tá a bá ní ká sọ tòótọ́ àbùkù tó bá kan aláṣọ ara àwọn tó jẹ́ pé bóyá aṣọ ara ni wọ́n ń wọ̀ lọ́nà kọnà tó jẹ́ pásítọ̀ lóbìnrin àbí lọ́kùnrin tó bá ta kékeré ẹ̀ṣẹ̀ tí aláṣọ ara bá ṣẹ̀ ẹ̀ṣẹ̀ bó ṣe òun kó tóbi tó any churches ìbàjẹ́ ní mùsùlùmí tí wọ́n hmm? any church any church any church tí wọ́n bá ń wọ aṣọ ara ẹ̀ṣẹ̀ ńlá tó bá nǹkan ṣẹ̀ ayé máa gbójú fò tí àwọn aláṣọ funfun tí a bá ṣe ẹ̀ṣẹ̀ kínkínní gbogbo àgbáyé ló máa gbọ́ bíbélì dẹ̀ ti sọ fún wa nínú ìwé ìfihàn seven verse thirteen wípé àwọn wo ni wọ̀nyí àwọn wo ló wọ aṣọ funfun yìí ó jẹ́ kó yé wa wípé àwọn tó ti inú ìpọ́njú ńlá wá tẹ́ bá wo iṣẹ́ ìránṣẹ́ tá à ń ṣe lóde òní ní gbogbo àwọn táwọn ọ̀ṣọ́ láṣọ fún either we are celestial or mechanics níwọ̀n ìgbà tá a ti jẹ́ aláṣọ funfun yìí a gbọ́dọ̀ máa mójútó nítorí pé ẹ̀ẹ́dẹ̀jẹ̀ agbára pé olóṣì. tó ẹ̀ṣẹ̀ wọlé ò ń wo ojú kámẹ́rà bóyá mi wọ inú fóònù. àwọn ìwé tẹ̀ kó jókòó sí ẹnu fóònù. ṣé wọnú frame. lọ́sàn ẹ jẹ́ ká mójútó bí ọlọ́run bá ṣe pè wá bó ṣe pè ẹ̀yin kọ́ ló ṣe pè mí bó ṣe pè mí kọ́ ló ṣe pè àwọn bó ṣe pè àwọn kọ́ ló ṣe pè gbogbo wa lọ́nà kọ́nà tọ́lọ́run bá pè á ṣàmọ̀ kálukú ṣàmọ̀ bọ́lọ́run ṣe pè o tẹ́bá wo tẹ́bá wo àwọn tí ọlọ́run pè ká fi tinú bíbélì sílẹ̀ si ká wo tinú ayé ọlọ́run kì í pe dìdìrìn ọlọ́run ò kì í pe ọ̀dẹ̀ àwa tó jẹ́ ipa ti jògbólógbò nú ayé ni tí ò bá jẹ́ ẹni tó jẹ́ kó ti fagbórí á jẹ́ pé ẹni tí ó jẹ́ kó ti ṣèkan á jẹ́ pé ẹni tó jẹ́ pé ọmọ ọ̀tá á jẹ́ lọ́nà kọnà ṣùgbọ́n lọ́nà kọnà tí ọlọ́run bá gbà pè wá tó bá gba ìwà yìí lọ́wọ́ wa ó sì lè gba tàwọn tó ń bọ̀ ìwé mímọ́ sọ fún wa nínú ìwé Galatians six verse one ó ní ará mi bí àwa tí a pè tó jẹ́ pé a ti jẹ́ ìdààmú kan nígbà kan rí tàbí tí a jẹ́ àmúbọ̀ kan nígbà kan rí àbí tá jó ní wàhálà lọ́nà kan nù ọlọ́tí ni wá ni alágbèrè ni wá ni ohunkóhun tó ń ka jẹ́ gẹ́gẹ́ bí Galatia five verse nineteen ṣe wí ó ní tí a dẹ̀ ti di mímọ́ ó ní kí àwa fún ara wa. I'm sorry, I'm sorry arábà tilẹ̀ ó ní òkè ó ní káwa fún ara wa ó ní ara mi bó bá tiẹ̀ mú ènìyàn kan nínú ìṣubú àwa ta ti jẹ́ pípẹ́ ó ní ká mú bọ̀ sípò a lè fi wèrè wo wèrè sàn a lè fi nǹkan tí ò dá nǹkan sàn nínú ayé yìí oríṣiríṣi là ń ṣe àwa ta wá pera wa ní mímọ́ àwa ni wọ́n bá ìmọ̀ lọ́wọ́ ẹ̀ àwọn tó jẹ́ pé wọ́n wẹ̀ àwọn tá ti jẹ́ ọ̀daràn nígbà kan rí àwa àfi ó ní ẹnikẹ́ni tó bá bu ẹ̀ṣẹ̀ ẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere èmi tí mò ń bá yín sọ̀rọ̀ nígbà kan rí mi ò ní kí wọ́n má fi bú mi ní ìfibò nínú church ọ̀dọ̀ mi mo fi sọ̀rọ̀ fáwọn èèyàn tó pé tí Jésù ò bá wá nítorí àwọn ẹlẹ́ṣẹ̀ mi rò pé mi ì lè rí gbàlà èmi tó yẹ pé ń wò yìí ah tí jésù ò bá wá sáyé káṣọ lékè fàyà èmi ò mi ò pé mo lè ráàánú gbà odidi ògbólógbòó ẹlẹ́ṣẹ̀ tó tó mi ò sí mi ò pààyàn rí o ǹjẹ́ ní pààyàn lórúkọ jésù èdè òní mú mi ẹ̀fún òní fún mi ṣùgbọ́n dáadáa tó lọ́run ti rí nínú mi òun lọ́lọ́run gbé jáde òun náà dẹ̀ ni mò ń tẹ̀lé ẹ wò ó àwọn nǹkan tó lọ lórílẹ̀‐èdè ó ti pọ̀ jù lórí social media àwọn oríṣiríṣi competition nínú church mi ìwọ̀n á lè sọ pé bóyá àwọn alàgbà kò kí wọ́n ọṣọ kan pẹ̀lú àwọn ọmọ church wọn pé kémi náà wọ́n á máa sọ pé bóyá pé bákan àbí kí n máa judge wọn mi ò wá fún judgement mi ì lè ṣèdájọ́ anybody bí kálukú bá ṣe ń ṣe àmàgbèrè wa lọ́rùn ṣùgbọ́n ohun tí mo wá fún ni pé mo wá bẹ gbogbo àwa pásítọ̀ tá a bá wà ní ayé yìí ẹ má jẹ́ kó ti ara wa sọ̀rọ̀ òdì sí ọlọ́run lórí ọ̀rọ̀ pọ́tébù tó ń lọ yìí hmm. ọba náà lòun náà láyé tiẹ̀ tó bá wo ìdílé àpá onígbàgbọ́ gan tá gbàgbọ́ pàápàá wà ìránṣẹ́ ọlọ́run tó bá tú ìdíwà wò ní ìmọ̀ wa pọ́tébù o mi ì mọ̀ rí o èmi náà wo wọn lórí social media ṣùgbọ́n gbogbo àgbáyé ni mò ń gbàdúrà fún torí pé mo mọ̀ pé bẹ́ẹ̀ náà ṣe jẹ́lẹ́ṣẹ̀ gbà kan àwọn kan sì ń àṣìṣe mi wọ́n ń gbàdúrà fún mo ti ń ràn rí tolúwa ní kí n gbàdúrà fún kí ni ìtìtẹ́mi ọlọ́run á fi ní kí n gbàdúrà fún pé kó má rí kú òjijì so òun náà máa jẹ́ special being kan lápá kan lọ́dọ̀ ọlọ́run àkọ́kọ́ èmi wo àwọn ọ̀rọ̀ tó ń lọ yìí kò dé má jẹ́ kó sọ̀rọ̀ òdì sórúkọ wa ibì kan lọ̀pọ̀lọpọ̀ wa náà ti rí gbàlà bíbélì ni ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹni tó ṣiṣẹ́ tó ń ṣe tádà ẹ̀kú olé lórí wàá fọkàn yín sí i ǹjẹ́ jẹ́ mọ̀ wípé bó ṣe òkè hàn dẹ́ṣẹ̀ tó tó bá tọ́ ọlọ́run wá léni léni ọlọ́run á gbà gbèlè ta ṣe wípé ọ̀nà tá a pe kálukú sí òun ni kálukú máa ṣe láyé ara mo rò kankan níjọ́ kan mo kàn jókòó ni ẹ̀mí yẹn kàn wá sí mi nínú pé ah ìjẹ́ mo mọ̀ wípé ẹrù tí ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ lè rù wọ́n máa ń dìírú àwọn ènìyàn nígbà tó bá rí olówó mo sì gba iṣẹ́ pè mí tipẹ́ o ìjọ yìí kàn wá ni pé bó ṣe ń ṣe ìmọ̀dára ẹlẹ́bi pé bóyá èèyàn kan dé bóyá ń tírìtì àwọn tó ní àbí àwọn tí ò náà ló ṣe ń tírìtì wọn àìmọye pásítọ̀ tó máa di ẹrù tí wọ́n lè rí tó máa ti rówó lọ́wọ́ tó pọ́n ti rówó lọ́wọ́ ẹ̀ wọ́n á ní bá wọn ní gbogbo nǹkan wọ́n á ṣàkálẹ̀ fún tó máa gbowó tán wàhálà wa dé ìyá ẹlòmíì wọ́n á béèrè lórí ọmọ ẹ̀ mi ò tí ì gbaṣẹ́ ìránṣẹ́ nígbà tó ń ṣe ṣiṣẹ́lẹ̀ sí i ṣùgbọ́n mo dúpẹ́ pé láti gbà mo ti gbaṣẹ́ ìránṣẹ́ mo rí ọwọ́ Ọlọ́run ayé mi àìmọye àwọn ọmọ mi nílé pásítọ̀ mi ọmọ àgbépamọ́ ló pọ̀ àìmọye oríṣiríṣi àfọwọ́fà ọ̀pọ̀lọpọ̀ because nígbà tí mò ń wo social media gbọ́ oríṣiríṣi ni wọ́n ti gbé jáde eléyìí pásítọ̀ eléyìí pa eléyìí àwọn òkòkò náà máa máa lọ máa wú jáde nípa tiwa ní òtí ẹ̀ ọ̀hún ohun tó bá wù kéèyàn jẹ́ ó jẹ́ fúnra ẹ̀ mò ń ṣe mò ń ṣe múvì mò ń ṣe gbogbo ẹ̀ ìdọ́sí mi pé tó bá yìn kankan kó wá fi sọ pé bóyá kínní ṣùgbọ́n kí inú wa gọgọgọ káwa gọgọ fúnra ká jẹ́ ẹni pípé ìwà pípé ni wọ́n pè wá sí àti wípé torí ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́ṣẹ̀ ni wọ́n ṣe pé gbogbo wa àsọtẹ́lẹ̀ ìbànújẹ́ lórílẹ̀‐èdè ẹ jẹ́ káwa pásítọ̀ dìde ẹ jẹ́ káwa pásítọ̀ dìde bàbá wa Adébóyè àtàwọn bàbá wa bàbá wa àdúrà ni wọ́n ń gbà forílẹ̀-èdè ẹ jẹ́ káwa náà ká gbàdúrà forílẹ̀ ó ní ẹni tó bá gbàdúrà fún Jerusalem á ṣe rere bóyá wọ́n pè kó wá kọrin ibì kan àbí ìkọ̀kan ó lè jẹ́ pé tó bá débẹ̀ ó lè rí nǹkankan èmi ò mọ iṣẹ́ tó ṣe mi ìmọ̀ kan tó mi mọ̀ wá ọwọ́ ẹ̀ mi ì súnmọ́ torí Bíbélì sọ̀rọ̀ nínú ìwé Matthew chapter seven wípé ká kọ́kọ́ yọ ìtìgé ojú wa ká tó ṣèdájọ́ ọmọlàkejì wa tí n bá bá pọ́tẹ́bù jókòó ní èní tí bá rí nǹkan tí ò dára máa sòótọ́ tèmi tó bá dẹ̀ pé nípa torin tó ń kọ ìkọ́kọ́ lẹ́ni yẹn fẹ́ràn níbẹ̀ tó fi pè àmọ́ bóyá lóun gan ló fara wọn nítọ̀ àmọ́ ìdí tí wọ́n fi pè wọ́n kò wáyé kíyẹn tiẹ̀ dìjà wọ́n jà lẹ́yìn ìkúlẹ̀ babalágbájá kò kàn wá ẹ má jà bo orílẹ̀-èdè yìí jẹ́ ẹ jọ nítorí ọlọ́run ojoojúmọ́ ni mo máa ń sunkún nígbà míì àwọn mi akọ̀ wá mọ́mì mọ́mì mọ́mì mọ́mì ẹ wò ó wọn náwọn ènìyàn ṣàjọ̀dún ẹ wọ́n yẹn gbé kínní stout dání ẹ máa wo oríṣiríṣi tá à ń wò ẹ wò ó ẹlòmíà náà wọn jáyé ta wọn ní o nínú church ṣùgbọ́n mo sọ fáwọn ọmọ mi wípé wọ́n ní ẹ jẹ́ kí èpò àtàlìkábọ̀ máa dàgbà alàgbà yín lè má jẹni tí ó ń ṣe nǹkan tí ò dáa alàgbà yín lè má jẹni tí ó jẹ́ pé kinní tó jẹ́ pé iṣẹ́ ìránṣẹ́ ìpè ẹni yẹn lè ṣùgbọ́n àwọn vampire sínú ìjọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín èmi jẹ́ àwọn tó jẹ́ pé tí bá rọ́ mú gbọ́ ẹ ti bá rí àwọn ọmọ tó ṣe kan tí ò da tó ṣe báyìí mo máa ń bá wọn sọ̀rọ̀ máa ń use mọ́ ní life táwa náà ti lò rí ọlọ́run dẹ̀ yí ọ̀pọ̀lọpọ̀ la ọlọ́run dẹ̀ yí ọ̀pọ̀lọpọ̀ padà ọ̀pọ̀lọpọ̀ ń travel ọ̀pọ̀lọpọ̀ ń ṣe dáadáa bọ̀ká tó yí wọn padà yẹn àwọn tó rí wa wọ́n ń sọ oríṣiríṣi mi ìdáhùn ibi tí mò ń lọ ni mò ń lọ ẹni tí rí kú ọmọ rí tó bá rọmọ ọlọ́mọ mi àgbà kódà tó bá gbọ́mọ èṣù fún á gbà wípé bóyá pé kíní ẹ má jẹ́ ká máa yẹ̀yẹ́ ara wa ẹ má jẹ́ ká máa sọ̀rọ̀ rere wa ní búburú ẹ má yẹ kó gbọ́rọ̀ òdì lẹ́nu wa ẹ jọ Jésù náà wá nítorí àwọn ẹlẹ́ṣẹ̀ ẹ gba orílẹ̀-èdè yìí iṣẹ́ tọ́lọ́run ṣe ò lè bàjẹ́ àwa dẹ̀ ní iṣẹ́ ọwọ́ ẹ̀ mo bẹ̀ wá lórúkọ ọlọ́run gbogbo àwa ìránṣẹ́ ọlọ́run ibi gbogbo tá a bá wà ẹja wàásù ìjìnlẹ̀ jáde nínú chọ́ọ̀chì kò ṣe pà ní rí ìdojúkọ ṣùgbọ́n bíbélì ní ká tójú ká òun ti ṣẹ́gun ayé ẹ má bínú sí mi o mi ò tó sọ̀rọ̀ sẹ́nikẹ́ni o ọlọ́run ò jẹun mi ò sọ̀rọ̀ sẹ́nikẹ́ni ọmọ kan gbà wá níyànjú nínú èyí tèmi náà gbọ́dọ̀ mú nínú ọ̀rẹ́ kémi náà kí fi ṣoṣù kí fi para kí ni tó bá tún bá mi náà wò kémi náà ṣe ká ṣáà kí wọ́n ń ṣe rere wa kí bàbá wa tó ń bẹ lọ́rùn ó lè máa súre fún ọ lọ́jọ́ kẹyìn ká lè rí jésù ká tó rí kú gbogbo pásítọ̀ mo gbàdúrà fún ọ àní ṣíṣe ó yẹ ìtẹ̀mọ̀ ìtẹ̀síwájú abẹ́ àbáwọn àtàwọn abẹ́ lọ́wọ́lọ́wọ́ náà wàá jẹ́ kẹ́mi wá gbé onítọ́wọ́ wa bàjẹ́ o ọ̀pá aládé onítọ́wọ́ èmi àti yín bàjẹ́ jésù agbára wa gbogbo ẹ̀mí wa náà lórílẹ̀-èdè ọlọ́run àtúnyẹ̀ṣe ọkùn pọ́tẹ́bù abẹ́gbọ́n pọ́tẹ́bù ẹ̀yin náà má bínú ẹ má sọ̀rọ̀ tí ò dá sí àwọn òrìṣà ọlọ́run ẹ ṣáà nígbàgbọ́ wípé gbogbo nǹkan tí kálukú wa bá ṣe lọ́jọ́ kan a máa jíìn fún ọlọ́run iṣẹ́ tí kálukú bá dẹ̀ ṣe ni ó máa gbà ẹ̀yin náà ń ṣèyàn burúkú èèyàn tó dá ní ọlọ́run tó dá yín ó ṣàmùtí tó fi dá yín ó máa gbé yín débi rẹ̀ ibi tẹ́ wá wà ẹ̀ní jákulẹ̀ gbogbo àánú ta ti wà lókè àní jábọ́ àwọn tó ń bọ̀ lókè wọn á débẹ̀ ẹ ṣe orúkọ mi ó ṣì wà sílẹ̀ senior Prophetess Princess Goodluck Fúnmiláyọ̀ Ọláwálé ẹ ṣé.